ẹ̀yin òbí lọ́kùnrin ẹ̀yin òbí lóbìnrin ẹ̀yin olùkọ́ lọ́kùnrin ẹ̀yin olùkọ́ lóbìnrin ẹlọ́mọ pé ọjọ́ rányàn fún wa kálẹ̀ bá láti yọrí lórí àwọn ọmọ wa àbí lórí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa ọjọ́ rányàn fún wa ká ní àwọn ìròyìn àwọn ìròyìn tó jẹ́ pé ìròyìn ṣẹ̀ríà ni àwọn ìròyìn tó rẹwà ká sì ní àwọn ìwà àwọn ìwà rere tọ́jẹ́ sí wípé inú àwọn nǹkan tí ó mú wa débi tá ń lọ òun náà ni àwọn nǹkan wọ̀n yìí òun náà ni yóò jẹ́ kí á jèrè àwọn sẹ́tàǹtì òun náà ni yóò jẹ́ sí kí wọ́n fọkàn balẹ̀ lórí pé àwọn ọmọ táà rè wọ́n jà ń tó dára lọ́jọ́ ọ̀la ẹlọ́mọ sí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam àwọn náà ni àwòkọ́ ti fún wa lórí gbogbo àwọn nǹkan táwọn wí yìí lórí kíkọ́ ni ànábì náà ni lórí ìwà tó yẹ fún olùkọ́ ní ànábì náà ni lórí rere ni ànábì náà láti tàbùkọ́ sí lórí ìwà tó yẹ kí olórí ní kún ní lọ́dọ̀ ànábì náà ni àwòkọ́sí wa sallallahu alayhi wa sallam àwọn akọ́lá wí báyìí ọlọ́run ọba tọ́nà ànábì ní sẹ́nà lórí yìí ẹ̀bẹ́ ìpé laqad kana lakum fi rasulillah ìgbésí ayé ànábì wò ọba ń bẹ̀ ṣe gbé sallallahu alaihi wa sallam ọlọ́run bá lọ́sọ̀ bẹ́ẹ̀ wò làkọ́t làkọ́t túláàsì nìyẹn làkọ́t ó ti dájú sáká làkọ́t kana lakum fi rasulillah uswatun hasana ọlọ́run ní gbogbo nǹkan tí ó mú dáadáa wá bá yín láyé nínú wà nínú ṣe nínú ọ̀rọ̀ tẹ́ ẹ bá kọ́pì ànábì mi yìí tí mo rántí yìí ṣe ti ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹ mọ̀ pé ẹni tẹ́ níbẹ̀ ẹni kábùkù ń bẹ̀ ìdíjọ́ ọlọ́wọ́ bá ti pè ní uswatan hasana ẹnìkan ò ní ti bá nàbì ti ṣe nínú ọ̀rọ̀ nínú ìṣesí kọ́wá kábàámọ̀ ń bẹ kílẹ̀ rí rẹ òun náà ni ọ̀rọ̀ ọlọ́run tá a kà yìí laqad kana lakum fi rasulillahi uswatun hasana. nípa báyìí àwa mùsùlùmí lọ́kùnrin àwa mùsùlùmí lóbìnrin ẹlọ́mọ̀ pé nínú àwọn ìròyìn tó ní bùkún jùlọ tó yẹ ká bá lára òbí yálà bàbá ni àbíyà nínú àwọn ìbùkún nínú àwọn ìròyìn tó ní bùkún jùlọ tó yẹ ká bá lára olùkọ́ yálà olùkọ́ obìnrin ní ọ̀nì àbúlùkọ́ ọkùnrin ní ọ́ òun náà ni àrífò wàlẹ̀ àrífò wàlẹ̀ òun náà ni pẹ̀lẹ́kùtù àrífò wàlẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ olùkọ́ tí ó bá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lè fi tún lọ bàbá tí ó bá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lè fi tún lọ lára ọmọ rẹ o mọ́kànjú ìtumọ̀ ẹ̀yẹ olùkọ́ ìkánjú olùkọ́ tó bá kánjú yóò ti ọmọ kọ́ orí ọmọ lè yí gan tó bá kánjú púpọ̀ òbí tó bá kánjú ó lè bá yẹ ọmọ ẹ̀jẹ̀ pẹ̀lú kánjú nínú àwọn ìròyìn tá a fi lè débi tá a ń lọ nínú ètò ayé àwọn ọmọ wa àbáwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa òun náà ni àdúrà pẹ̀lẹ́pẹ̀lẹ́ òbí mélòó lọ́wọ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀ olùkọ́ mélòó ló ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀ yìí yẹn tó fi jẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òdébi tó yẹ kán dé ẹlòmíín gba ọ̀nà fake débi tó yẹ kán lọ torí bí ẹ̀ka àbólòpé ẹ̀rọ́ọ̀sì nípa báyìí Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ròyìn fún wa yí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ táwọn òní àti ká máa sí lẹ́sẹẹsẹ àti ká máa kànjú ká máa rush Ànábì alaihi salatu wa salam wọ́n sọ fún wa wípé ìròyìn táwọn wí ìròyìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí ọlọ́run ọba gan ròyìn ara rẹ̀ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lò ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ lò wà àmọ́ ròyìn ọlọ́run pé ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà lọ́wọ́ ilẹ̀ lọ́mọ́ yìí ẹ̀rí pé kọ̀ mọ́lẹ̀ kan náà ọba kínú ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ díẹ̀ díẹ̀ díẹ̀ bílẹ̀ ọba sú ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ ọba ilé òní súlẹ̀ kan náà tọ́ba súlẹ̀ kan náà ayé ọmọ pariwo ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ ọba nínú àwọn ìròyìn ọlọ́wọ́ ọba nìyẹn bójú ọba rọ lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò kọ́kọ́ súná lẹ́yìn ìgbà náà yóò tún kú kò tó wà máa ọba dánú ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo nǹkan tọ́lọ́wọ́ ọba ń ṣe é máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi jẹ́ sí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ìròyìn ọlọ́run ẹnikẹ́ni tó bá fẹ́ ní àṣeyọrí lórí iṣẹ́ ọjọ́ bí ní ọjọ́ olùkọ́ni o àdúgbò ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ọba yìí a máa ń ròyìn ẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ náà ni ọba tó ti lè ṣe nǹkan bó ṣe wù ní ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ó ń ṣe gbogbo nǹkan rẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́ba dá wa sáyé kékeré láàmú mọ̀ bọ́yá máa gúrò díẹ̀ díẹ̀ ó lè sọ bí ádàgbà lẹ́ẹ̀kan náà tí ò sí dọ́sẹ̀ ṣùgbọ́n ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́lọ́run ọba bọ́ bá gbé nǹkan ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́lọ́run yóò fi ọmọ àtò díẹ̀ díẹ̀ gbogbo sí ọlọ́run ọba ẹ̀mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi ṣe nígbà tó fẹ́ dá gbogbo nǹkan ayé yìí ọjọ́ mẹ́fà ló fi dá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kún náà sí lọ́lọ́run fi ń dá nǹkan kì í ti gbọ́dọ̀ wọn ẹ̀fẹ̀ kú sùmẹ́ǹtì jọ àbí gbá kókó tó kọ́ kó tó tó ṣe kún yóò ti di bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ọba ọkọ̀ dájọ́ kan ọ láàrin ọjọ́ mẹ́fà ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọba bọ́lá bá ṣe ń gba ìròyìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọwá fẹ́ràn gbogbo ẹnikẹ́ni tó náà bá ti ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni pé tí a bá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀ tí ń nǹkan rẹ̀ ní díẹ̀ díẹ̀ ọ̀rọ̀ fẹ́ràn rẹ̀ látara bó ṣe rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ọlọ́run wọ́n gbé hadith jáde fún wa wọ́n ní alẹ́ ó ní ọlọ́run ọba táwọn ò ní rọ̀fíìk ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọba táwọn ò ní ọba táwọn máa ń ròyìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò ṣe gbòòrò wọ́n máa fẹ́ràn kíyàn máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ púpọ̀ wọ́n fẹ́ràn kíyàn máa kájú púpọ̀ wọ́n fẹ́ràn kíyàn máa fa nǹkan bó ti tó àti bó ti yẹ wọ́n fẹ́ràn kíyàn máa tẹ sẹ́ẹ̀pù ní kọ̀ọ̀kan ètò bí wá fẹ́ fọwọ́ sẹ́ẹ̀pù lẹ́sẹ̀ náà tó fẹ́ sọ̀kalẹ̀ lẹ́sẹ̀ náà yóò ṣe gbòòrò ọlọ́wọ́n bá fẹ́ràn pẹ̀lẹ́pẹ́ ó fi yíra pé gbogbo nǹkan tó bá ti takò ní tọ́lọ́wọ́n bá fẹ́ gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá ti bá ti fẹ́ràn ọ́pọ́sìtì ẹni ṣètọ́nù kan kákájú ìròyìn ṣètọ́nù kárọ́ọ̀sì ìròyìn ṣètọ́nù ẹni tó bá ń kájú bá ń rọ́ọ̀sì ó fi wà jọ ṣètọ́nù lákòókò ní ọlọ́wọ́n ọba ò sì fẹ́ràn subhanahu wa ta'ala anáàlú wọn tẹ̀síwájú ní hadith yẹn sallallahu alaihi wasallam wọn ni wà yóò fi ala rizq yóò fi ala al ó ní ọlọ́wọ́ bá máa fún ènìyàn ọwọ́ rẹ̀ ọmọ tẹ àwọn nǹkan tó wọ́n bá ń lé lọ́pọ̀lọpọ̀ ọgbà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n òun kólékólé kájúkájú yìí ọlọ́wọ́ ọba ìsáàbà jẹ́ kọ́pọ̀ síta pínlẹ̀ rẹ̀ máa la yọ àwọn ọ̀dọ̀ ìyẹn ni pé ebi tó nǹkan jú sí ni bí ọfẹ́ wọ́n ń sọ fún ayé pé ibi tó rò pé lè dé kan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ ó lè bẹ̀ àrẹ́dùn ní sọ́bà nǹkan sọ́nà bá wà mọ́kànjú gbogbo àwọn ìsáǹpù pọ̀ lórí ìgbésí ayé wa táyé bá gbà wà máa sọ fún wa kí lọ́n kan jù èmi ò sí ìtò ó dìde ń dárí ó ní bóyá níbi tó lọ bẹ́ẹ̀ ni àrẹ́dùn ní sọ́bà rẹ̀ wà yóò ọlọ́run ọba máa fún èèyàn ní nǹkan tó jẹ́ sí pé tó òrùkú ní débẹ̀ tó ọba lu gbàlẹ́gbàlẹ́gbàlẹ́ ó kù ú débẹ̀ ọlọ́run àmà fún ẹ máa gbá báwo ló dáa jù láì níjò náà rí náà ha tí ó sì lẹ́tọ̀ọ́ sí nǹkan yìí ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ó sì lẹ́tọ̀ọ́ sí nǹkan lẹ́tọ̀ọ́ sí nǹkan ṣùgbọ́n gbọ́ ọ̀ká jù ah, àwọn yọ̀pọ̀